àsọtẹ́lẹ̀ lọ́lọ́run fi rìn mo dẹ̀ sọ fún yín èmi tẹ́ ń wò yìí mo ti jìyà àsọtẹ́lẹ̀ sómi mi ń tanra mi àmín lórúkọ jésù mọ̀nẹ́rà ẹ sọ fún ọlọ́run olúwa nínú abiyamọ òtítọ́ lọ́la ẹ̀mí mi ní sọ́tà tìtì ẹ̀mí mi ní sọ́tà tìtì olúwa mi mi ní sọ́tà tìtì pẹ̀lú ọwọ́ agbára rẹ títí kan rí àwọn aláboyún àwọn tó ń wojú ọlọ́run fọ́mọ àti gbogbo àwọn ọmọ wa gbọ́tọ́ ẹ pé jésù ẹ sọ ní àdúrà olúwa mímí ní sọ́tà títì olúwa mí títì olúwa mí títì pẹ̀lú iṣẹ́ agbára pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú iṣẹ́ agbára pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú iṣẹ́ agbára jésù olúwa wa wo gbogbo àwọn tó bá mọ̀ nílùú minnesota mọ́mí ẹ̀ràn ọ lọ́wọ́ kan wà nínú abiyamọ òtítọ́ lọ́la a máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àbọ̀ gẹ́rẹ́gẹ́ no Africa time o aago mẹ́wàá gẹ́rẹ́gẹ́ la máa bẹ̀rẹ̀ ní Minnesota ẹ kọ àdírẹ́sì yẹn sílẹ̀ flyer yẹn náà wà lórí page mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣíà àwọn twenty one ló ṣíà ẹ̀ lórúkọ Jésù ire ní ọ̀nà twenty one ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ṣíà yẹn lọ lórí ekun yín ó mọ̀ pé ó ṣíà flyer yẹn oṣìà flyer Minnesota ẹ lọ lórí eékún yín lólúwa wí ẹ̀yin twenty one yìí ó dáná láti ọ̀run ire lọ́nà twenty one kí ọdún yìí tó parí bẹ́ẹ̀ ni olúwa wí ire ní ọ̀nà. Daddy, we set time to. Let's Baba Yetu Matuda more. Let us continue to share the program. Our father will be joining us shortly. sọ pé that was the great God and serve God. ẹ jẹ́ a máa àwọn ọlọ́run wọlé. sùn láyọ̀. Lord allow us to sleep safely. Ọlọ́run tó jẹ́ ká jí láyọ̀. wake up safely. Ọlọ́run tí ò àtọ́jú oorun dójú ikú. The Lord that us to go from sleep to death. Ọlọ́run tí ò àtọ́jú oorun dójú àlá. The Lord that us to go from sleep to evil dream. Hey ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa ṣe jésù ẹ ṣe ọlọ́run ẹ ṣe máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ẹ ṣe ọlọ́run ẹ dúpẹ́ máa dúpẹ́ ọlọ́run ẹ ṣe máa dúpẹ́ jésù olúwa wá. gbogbo èèyàn tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. everyone give thanks to the lord. ọlọ́run tí ò jẹ́ ká gba ojú oorun dójú ikú. the lord had not let us go from sleep to death ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá. lord i did allow the enemy to rejoice over us. ẹ gbóhùn sókè àdúrà ọpẹ́. olùkọ́ jésù olùkọ́ jésù ọlọ́run ẹ ṣeun olùkọ́ jésù nítorí pé ọgbà kó ọ̀tá ó yọ̀ wá ọlọ́run ẹ ṣeun jésù àdépẹ́ ọlọ́run adé ọpẹ́ padà jésù ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun olùkọ́ ẹ ṣeun olùkọ́ ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun olùkọ́ ẹ ṣeun olùkọ́ ẹ jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá ọlọ́run adépẹ́ jésù ẹ ṣe olùwà ẹ ṣe ẹ̀mí mọ́ ẹ ṣe olùwà ẹ ṣe ẹ̀mí mọ́ adépẹ́ olùwà ẹ ṣeun jésù ẹ ṣ ṣe o ọlọ́run ẹ ṣe o jésù ẹ ṣe o ọlọ́run ẹ ṣe o olú ẹ ṣe jésù ẹ ṣe ọlọ́run ẹ ṣe olú ẹ ṣe o ọlọ́run ayọ̀ olú adúpẹ́ ọlọ́run adá ọpẹ́ padà jésù ẹ ṣe ọlọ́run ẹ ṣe o olú ẹ ṣe o ọlọ́run ẹ ṣe jésù ọyàn ọlọ́run adúpẹ́ jésù adá ọpẹ́ padà fún ọ̀rọ̀ ọlọ́run ẹ ṣe o jésù ẹ ṣe ọlọ́run ẹ ṣe o jésù ẹ ṣe o ọlọ́run ẹ ṣe o jésù ẹ ṣe o ọlọ́run ẹ ṣe o jésù ẹ ṣe o ọlọ́run ẹ ṣe o olú ẹ̀ṣẹ̀hùn jésù adúpẹ́ ọlọ́run adúpẹ́ amen. mọ́mí ẹ̀jẹ̀ adúpẹ́. mọ́mí let us give thanks. ẹ̀jẹ̀ adúpẹ́. let us give thanks. bó o ti jí láàárọ̀ yìí. as we wake up this morning. jọ mo fẹ́ kó pe àwọn èèyàn wọlé. calling the children of God. kò rọrùn. it's not easy. kò rọrùn. it's not easy. láti gbàdúrà. to pray. ṣùgbọ́n. bros èrè wà ń bẹ̀. there reward in it. èrè wà ń bẹ̀. there a reward in it. èmi lè sọ fún ẹ. if I can tell you. kò rọrùn. it's not easy. ṣùgbọ́n. ayé aládùúwà máa ń dá. life of a prayerful one is always great. ayé aládùúwà máa ń dá. the life of a prayer list is always good. wàá pe orúkọ jésù. you call the name of the lord. ọlọ́run ẹ ṣe. lord i thank you. ẹ n tójú oorun dójú ikú. you don't let me go and sleep today. ẹ gbóhùn sókè àdúrà. orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ ṣe. ẹ n tójú oorun dójú ikú. ọlọ́run ẹ mo dúpẹ́. yéèlì àmàkúlé magaza tàbí. ọlọ́run ẹ ṣe. máa yéèlì jésù ẹ ṣe ọlọ́run ẹ̀yọ́ ìgbà ọ̀sẹ̀ àtọ́jú ọ̀run lójú ikú ọlọ́run ẹ ṣeun jésù ẹ ṣe o olú ẹ ṣe o jésù ẹ ṣe o wípé ọjọ́ àtọ́jú ọ̀run dé ojú ikú ọlọ́ ẹ ṣe jésù ẹ ṣe o ọlọ́ ẹ ṣe o ayọ̀ olú ẹ ṣe o jésù ẹ ṣe o olúwa wa amen jésù olúwa amen. mọ mi ẹ pe orúkọ jésù. mọ mi call name of the lord. mo fẹ́ kí a gbàdúrà láàárọ̀. i want us to pray this morning. o pe ko pe jésù. call name of the lord. olúwa ẹ̀mí mímọ́ lé mi. lord place the hand of holy spirit upon me. mi ò fẹ́ rìn nínú ẹran ara lónìí. i don't walk into the flesh into today. sórí ibu ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ this is what we are speaking about. téèyàn ò bá ní ẹ̀mí mímọ́. he won us now holy spirit. mo ẹ̀mí yẹn jí mi láàárọ̀ yìí. that spirit woke up our fire this morning. ó ní ọmọ mi. he said. sóró you see what you are looking for. inú ẹ̀mí the holy spirit. dìde. you want to rise. you want to have power. òbórí hùrí ohun gbogbo tó ń béèrè fún. everything you asking for. inú ẹ̀mí mímọ́ ló wà o. in the holy spirit. wà á pe orúkọ jésù. you call name of the lord. láàárọ̀ yìí. lord this morning. wọ̀ mí ní agbára ẹ̀mí nù. empower me with the holy spirit. olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí nù. lord empower me with the holy spirit. ẹ sọ di àdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù láàárọ̀ yìí ọlọ́run wọ̀ mí lágbára ẹ̀mí mọ́. jésù wọ̀ mí lágbára ẹ̀mí mọ́. agbára ẹ̀mí béèrè fún agbára. olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ jésù wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ ní àárọ̀ yìí olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ jésù wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ láàárọ̀ yìí olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ jésù wọ̀ mí lágbára ẹ̀mí mọ̀ láàárọ̀ yìí olúwa wọ̀ lágbára ẹ̀mí jésù wọ̀ mí lágbára ẹ̀mí ní àárọ̀ yìí olúwa wọ̀ lágbára ẹ̀mí mọ̀ olúwa lágbára ẹ̀mí mọ̀ yìí olúwa wọ̀ lágbára ẹ̀mí jésù ọwọ́ mi lágbára ẹ̀mí mọ́ ní àárọ̀ yìí òwúrọ̀ ọwọ́ mi lágbára ẹ̀mí mọ́ jésù ọwọ́ mi lágbára ẹ̀mí mọ́ ẹ̀mọ́ ni abẹ́rẹ́ fún òwúrọ̀ ọwọ́ mi lágbára ẹ̀mí mọ́ láàárọ̀ yìí jésù ọwọ́ mi lágbára ẹ̀mí mọ́ òwúrọ̀ ọwọ́ mi lágbára ẹ̀mí mọ́ ẹ̀mọ́ ìwọ̀ alágbára ẹ̀mí mọ́ láàárọ̀ yìí òwúrọ̀ ọwọ́ alágbára ẹ̀mí mọ́ jésù ọwọ́ alágbára ẹ̀mí mọ́ olú àwọn alágbára mímọ́ ní àárọ̀ yìí olú àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ́ alágbára mi mọ̀ olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ ní àárọ̀ yìí olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ jésù ọ̀wọ́ alágbára mi mọ̀ olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ ní àárọ̀ yìí olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ jésù ọ̀wọ́ alágbára mi mọ̀ olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ ní àárọ̀ yìí olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ jésù ọ̀wọ́ alágbára mi mọ̀ olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ ní àárọ̀ yìí olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ jésù ọ̀wọ́ alágbára mi mọ̀ olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ ní àárọ̀ yìí olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ jésù ọ̀wọ́ alágbára mi mọ̀ olúwa ọ̀wọ́ alágbára mi mọ̀ ní àárọ̀ yìí jésù ọwọ alágbára ìmímọ́ ọlọ ẹwọ alágbára ìmímọ́ jésù ọwọ alágbára ìmímọ́ òwúrọ̀ ọwọ alágbára ìmímọ́ jésù ọwọ alágbára ìmímọ́ lórí àwọn alágbára mímọ́ ẹ̀mí mọ́ ẹ̀wọ̀ alágbára mímọ́ lórí àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ̀ alágbára mímọ́ lórí àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ̀ alágbára mímọ́ lórí àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ̀ alágbára mímọ́ lórí àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ̀ alágbára mímọ́ lórí àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ̀ alágbára mímọ́ lórí àwọn alágbára mímọ́ jésù ọ̀wọ̀ alágbára mímọ́ òwúrọ̀ àwọn alágbára mi mọ̀ jésù àwọn alágbára mi mọ̀ òwúrọ̀ àwọn alágbára mi mọ̀ jésù àwọn alágbára mi mọ̀ òwúrọ̀ àwọn alágbára mi mọ̀ jésù àwọn alágbára mi mọ̀ ní àárọ̀ yìí láti ṣeré òwúrọ̀ àwọn alágbára mi mọ̀ jésù àwọn alágbára mi mọ̀ èmi gbé wọ́ àmín. ọlọ́run jọ lord play ní gbogbo èmi you love today jẹ́ ń gbénu ẹ̀mí mímọ́ let me live in the holy spirit oh my god ní gbogbo èmi today ọlọ́run jẹ́ ń ẹ̀mí mímọ́. lord let me be living in the holy spirit. má jẹ́ ń gbénú rárá. so let me live in the flesh. ní gbogbo èní. the whole of today. jẹ́ ń ẹ̀mí mímọ́. let me live in the holy spirit. wàá pe orúkọ jésù. you call me name the lord. pẹ̀lú iná. with fire. wàá pe orúkọ jésù. you call it. pẹ̀lú ara. with thunder. wàá lọ́lọ́run ẹ̀mí mímọ́. to God of holy spirit. ní gbogbo èní. the whole of today. olúwa yọ̀ǹda fún mi. lord give unto me. jẹ́ ń agbára ẹ̀mí mímọ́. let me live in the power of the holy spirit. ẹ̀sọ́ kọjá òní olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jẹ́ kí lẹ́mí ó rìn nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ ní òní jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ ní òní jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jàre nínú ẹ̀mí mọ́ olùwàjà rìn nínú ẹ̀mí mọ́ jésù jẹ́ àrìn nínú ẹ̀mí mọ́ olúwa jẹ́ àrìn nínú ẹ̀mí mọ́ jésù jẹ́ àrìn nínú ẹ̀mí mọ́ olúwa jẹ́ àrìn nínú ẹ̀mí mọ́ amen. àníkẹ́ tún béèrè fún agbára. ask for power. láàárọ̀ yìí. this morning. mọ mi ọlọ́run jí mi ni. God woke up, waking our father. ó ní my son. he said ọmọ mi. ohun tó fẹ́ ṣe. what you want to do. inú agbára ló wà. lies in power. inú agbára ló wà. is in power. ohun tó fẹ́ dà. what you want to become. àrà tó fẹ́ dà. the wonders you want to become. inú agbára ló wà is in power. Inú agbára. Lies in power. Inú agbára. Lies in power. Inú agbára. Lies in power. Inú agbára. Lies in power. Ó ní láìsí agbára. Without power. Òfo ni ènìyàn. Man is empty. Ẹyin màmá ẹ pè é Mommy called it this year. Ẹyin bàbá ẹ pè Father's calling this morning. Ẹyin ẹ̀gbọ́n mi ẹ pè Older one's calling this morning. Ọlọ́run agbára tí ayé kì fún. The power that the world has not installed. Agbára tó ń fi gbogbo ọjọ́ gbàdúrà. The power that prays every day. Agbára tó ń fi gbogbo ọjọ́ gbàdúrà. The power that prays every day. Olúwa yọ̀ǹda fún mi. Lord, grant unto me. Olúwa yọ̀ǹda fún mi. Lord, grant unto me. Olúwa yọ̀ǹda fún mi fún ẹ̀sọ́ di àdúrà. orúkọ jésù orúkọ jésù agbára tó ń gba àdúrà ní gbogbo ìgbà olúwa yọ̀ǹda ẹ̀ fún mi jésù yọ̀ǹda ẹ̀ fún ilé mi olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa agbára tó ń gba àdúrà ní gbogbo ìgbà láìsí mi olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa ẹ̀mímọ̀ yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa agbára tó ń gbàdúrà láìsí mi olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jésù ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa agbára tó kú ìtàdúrà láì sinmi olúwa ọ̀yọ̀dá ìfúnwa jésù ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa jésù ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa ẹ̀fọ́ ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa alárọ̀ọ́yẹ̀ ọ̀yọ̀dá ìfúnwa jésù ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá ìfúnwa agbára tó gbàdúrà láì sinmi olúwa ọ̀yọ̀dá jésù ọ̀yọ̀dá ìfúnwa ẹ̀mí mọ́ ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá jésù ọ̀yọ̀dá ìfúnwa olúwa ọ̀yọ̀dá jésù ọ̀yọ̀dá ìfúnwa olúwa ẹ̀dá ẹ̀ fún wa jésù ẹ̀dá ẹ̀ fún wa olúwa ẹ̀dá ẹ̀ fún wa. jésù olúwa mo fẹ́ kó o pe orúkọ jésù. God name of the Lord. níbi tó dé yẹn. where you are. wàá fi gbogbo agbára rẹ pè. God restore your power. wàá fi gbogbo ọgbọ́n rẹ pè. God restore your strength. wàá màdébro zude yakaboria zenda yakaba zanda barike zekete riaba Rembo zundalia bagabalaba. Yes, Lord. degeboria. Ande baruna gazati. Yes, Lord. Mo fẹ́ kó pe orúkọ Jésù. God of the tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run. The power to read word of God. Olúwa gbé wọ̀ mí. tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Power to read the word of God. Olúwa gbé wọ̀ mí. Lord guide unto me. Ẹ di àdúrà. Olúwa Jésù orúkọ Jésù. Agbára tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa gbé wọ̀ mí. Jésù gbé wọ̀ mí jésù ẹgbẹ́ ọ̀wá olúwa ẹgbẹ́ ọ̀wá agbára tó ń ka ọ̀rọ̀ lọ́rùn olúwa ẹgbẹ́ ọ̀wá ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀wá agbára tó ń ka ọ̀rọ̀ lọ́rùn olúwa ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá olúwa ẹgbẹ́ ọ̀wá ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀wá agbára tó ń ka ọ̀rọ̀ lọ́rùn olúwa ẹgbẹ́ ọ̀wá ọlọ́run gbé wọn wá ọlọ́run gbé wọn wá ọlọ́run gbé wọn wá ọlọ́run gbé wọn wá yéélé máa gbé sókè ní bàtà yéélé máa gbà bí wọn ṣe tẹ̀lé ẹ fi tara pé o yéélé ọmọ kó rí bẹ́ẹ̀ yéélé mo gbé sókè ní bàtà jésù ẹgbẹ́ wa ọlọ́run ẹgbẹ́ wa òwúrọ̀ ẹgbẹ́ wa agbá aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run jésù ẹgbẹ́ wa ọlọ́run ẹgbẹ́ wa òwúrọ̀ ẹgbẹ́ wa agbá aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run agbára tó ń ka ọ̀rọ̀ ọlọ́run ìlẹ̀gbẹ́ wa jésù ẹgbẹ́ wa agbára tó ń ka ọ̀rọ̀ ọlọ́run olúwa gbé wọn wá jésù jésù agbèrò wa olúwa agbèrò wa olúwa agbèrò wa agbára tó ń ká ọ̀rọ̀ lọ́rùn jésù agbèrò wa agbá aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run olúwa gbé ọ jésù gbé ọ ọlọ́run gbé ọ wá olúwa gbé agbá aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run olúwa gbé ọ jésù gbé ọ ọlọ́run gbé ọ wá olúwa gbé jésù gbé ọ wá olúwa gbé agbá aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run olúwa gbé ọ wá olúwa gbé jésù gbé ọ wá olúwa gbé ọ wá olúwa ọlọ́run gbé ọ jésù gbé ọ agbá aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run olúwa gbé ọ wá olúwa gbé jésù gbé ọ ọlọ́run gbé ọ wá olúwa gbé jésù gbé ọ agbá aṣọ ń ka ọlọ́run olúwa gbé ọ wá olúwa gbé ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ọlọ́run gbé ọ̀wá agbára tó ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ọlọ́run gbé ọ̀wá òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá agbára tó ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá òwúrọ̀ ẹgbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá agbára tó ń ka ọ̀rọ̀ lọ́wọ́ agbára tó ń ka ọ̀rọ̀ lọ́rùn olúwa gbé ọ̀wá olúwa gbé ọ̀wá olúwa gbé ọ̀wá olúwa gbé ọ̀wá olúwa gbé ọ̀wá olúwa gbé ọ̀wá ẹgbẹ́ wa wọ. wọlé ma ka sẹ́tẹ̀ ní. agba aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run òwúrọ̀ ẹgbẹ́ wa jésù ẹgbẹ́ wa ọ̀rọ̀ ẹgbẹ́ wa òwúrọ̀ ẹgbẹ́ wa agba aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹgbẹ́ wa jésù ẹgbẹ́ wa òwúrọ̀ ẹgbẹ́ wa agba aṣọ ń ka ọ̀rọ̀ ọlọ́run òwúrọ̀ ẹgbẹ́ wa ọ̀rọ̀ ẹgbẹ́ wa olúwa gbé wọ̀ wá òwúrọ̀ ẹgbẹ́ wa òwúrọ̀ ẹgbẹ́ wa agbára tó ń ka ọ̀rọ̀ ọlọ́run òwúrọ̀ ẹgbẹ́ wa jésù ẹgbẹ́ wa ọ̀rọ̀ ẹgbẹ́ wa agba yé wa lára yẹ kí wọ́n ṣáìdà kan. olúwa gbé wa agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. olúwa gbé wa wa. olúwa gbé wa olúwa gbé wa. mazoto libraka. agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. mazepa rinama. olúwa gbé wa agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. olúwa gbé wa jésù gbé wa agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. olúwa gbé wa jésù gbé wa olúwa gbé wa agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. olúwa gbé wa olúwa gbé wa agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. agbára tó ka ọ̀rọ̀ lọ́rùn. olúwa gbé wa jésù gbé wa olúwa gbé wa. olúwa gbé wa wa agbára tó ń ka ọ̀rọ̀ lọ́rùn. agbára tó ń ka ọ̀rọ̀ lọ́rùn. bẹ́ẹ̀ni jésù olúwa wa. amen. ọ̀rọ̀ yẹn lè má yé yín. you may not understand that word. mo sọ kinní kan lánàá. afa said something yesterday. jẹ́ n tiẹ̀ jẹ́ n kọ́ padà. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. tó o bá máa ní ọrọ̀. if you want to be wealthy. jẹ́ sọ kinní kan fún ẹ. let me tell you mo kọ́ sí bíbáyé. afáró ti tiẹ̀. mo kọ́ sí bíbáyé. ìró ti tiẹ̀. mo kọ́ sí bíbáyé. ìró ti tiẹ̀. mo ní tó bá máa ní ọrọ̀. if you wish to be wealthy. mo máa lè mo kò so mo ní how do we access abundant in christ. báwo la ṣe ń rí ọ̀rọ̀ nínú kristi. number one. àkọ́kọ́. the word. ọ̀rọ̀. if you must prosper. tí a ṣe rere a ṣe rere. you must renew your mind. a tún ọkàn wá kì í you must re o gbọdọ tún ọkàn rẹ ṣe. you gats renew your mind. how will you renew your mind. báwo lè ṣe máa tún ọkàn yín ṣe. with the word of God. nípa ọ̀rọ̀ ọlọ́run. sórí ẹni tí ò bá mọ̀ ọ̀rọ̀ náà. anyone that does not know the word of God. kò lè rí ayé gbé. and not leave this world. ẹ̀yin ọmọ school. the children of the school. tó ń bá sọ pé àwọn èèyàn ò ní pass. you dey tell say people will not pass. sọ pé i will pass. say i will pass. nítorí ọ̀rọ̀ ọlọ́run wípé. because the word of God says you will be above. ẹ̀yin ó jẹ́ lókè. you will not be beneath. ẹ ò ní wà nílẹ̀. ọ̀rọ̀ ọlọ́run wípé. ìwọ ẹ̀gọ́ sí. the number of your days. iye ọjọ́ rẹ̀. you will fulfil. yóò lò. ọ̀rọ̀ ọlọ́run wípé. ìwọ ẹ̀gọ́ sí. ọmọ kìnìún wa máa ṣaláìní. ìṣàlẹ̀ òbí láyé sọ̀rọ̀ bá la. ebi a sì máa pa wọn. àlàṣẹ never be hungry. ṣùgbọ́n àwọn tó bá gbẹ̀kẹ̀lé lọ. for those who rely upon the law. wọn ní ṣaláìní. they shall not lack anything. ohun tó dára. the very good thing ẹjọ ẹjẹ àgbàdúrà. let us pray. sórí. you see. tó bá ti mọ ọ̀rọ̀ ọlọ́run yìí. if you know this word of God. tó bá ti mọ̀. once you know it. wòlíì kan ò ní tàn ẹ́ no prophet can deceive you. o iṣẹ́ tó bá fẹ́ ṣe. any work you want to do. you must seek ẹ̀fà tó o bá máa gbóhùn ọlọ́run. if you even hear the voice of the lord. bíbélì ló máa fi gbóhùn ọlọ́run. you use the bible to hear it. because ọ̀rọ̀ ohun ọlọ́run tó le. because the most difficult voice of the lord. òun ni bíbélì. is the bible. mọ́mí àti dádì. mọ́mí and dádì. anything you want to do. ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe. ṣé èrò ń lónìí. the crowd are praying today. ṣùgbọ́n wọn ní òye ọ̀rọ̀ lọ. but they don't have an understanding of the word of God. ọ̀pọ̀ ń gbàdúrà lónìí. many are praying today. but they don't have the understanding of the word of God. ọ̀pọ̀ ń gbàdúrà lónìí. many are praying today. ṣùgbọ́n they don't got the understanding of the word of God. tí òye ọ̀rọ̀ ọlọ́run bá yé wa. if you have the understanding. ẹ̀yin màmá mi ẹ gbọ́. mother sí ẹ̀mí. ẹ̀yin bàbá mi ẹ gbọ́. father sí ẹ̀mí. ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ gbọ́. older one sí ẹ̀mí. ẹ̀yin àbúrò mi ẹ gbọ́. older one sí ẹ̀mí. òsín tẹ máa dáwọ́ láyé. nothing will lay your hand upon. ẹ máa ṣe rere. you succeed. òye ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ you must have the understanding of the word of God. òye ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀. you must have the understanding of the word of God. ẹ̀yin mọ́mì mi mo bẹ̀ yín. I beg you. ẹ̀yin dáàdì mi mo bẹ̀ fathers I beg you. mo bẹ̀ I beg you. níbi gbogbo láyé. everywhere all over the world. ẹ jẹ́ ká ní òye ọ̀rọ̀ ọlọ́run. let us have the understanding of the word of God. ẹ jẹ́ ká ní òye ọ̀rọ̀ ọlọ́run. let us have the understanding of the word of God. tí òye ọ̀rọ̀ ọlọ́run bá yé wa. if we have the understanding. mọ́mì àti dáàdì. mọ́mì and daddy. ẹ̀gbọ́n àti àbúrò. older and younger one. mọ́mì àti dáàdì. mọ́mì and dáàdì. ẹ jẹ́ sọ fún yín. let me tell you. kò sí ohun tẹ́ máa dáwọ́lé. there's nothing you lay your hands upon. ó máa ṣe rere. amen torí bíbélì wípé láti tìkan ṣe ni ọ̀rọ̀ ku àpẹẹrẹ ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run God. sì ni ọ̀rọ̀ náà. is the word. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. ọlọ́run bá mi sọ̀rọ̀ kan lánàá. and the God told our father something yesterday. mo fẹ́ kà fún wa lónìí. he wants to read it to us today. gbọ́ mi sà. bẹ́ẹ̀ mi sà. gbọ́ mi sà. yá mi sà. gbọ́ mi sà. yá mi sà. ó sọ fún mi lánàá. he told our father yesterday. òun ni mo fẹ́ kà jáde nínú fóònù. he wants to read it. ó ní gbọ́ mi. he said hear me. ó ní supernatural change of story ìyípadà ìtàn. demand a prompt response. o nílò ẹ̀ka dáhùn lọ́gán. from divine instruction. láti ìtọ́ni láti ọ̀dọ̀ ọlọ́run. ẹ̀ka lọ́sí deuteronomy twenty eight. supernatural change of story. ìyípadà láti ọ̀run. demand. o nílò. a prompt response. kí a ṣiṣẹ́ lọ́gán ìgbésẹ̀. to quick response. to divine instruction. sí ìtọ́ni tí a gbọ́ láti ọ̀run. supernatural change of story. ìyípadà láti ọ̀run supernatural change of story. ìyípadà láti ọ̀run. demand a a prompt response. a nílò ìgbésẹ̀ lọ́gàn. to divine instruction. sí ìtọ́ni láti ọ̀run. supernatural change of story. ìyípadà ìtàn. require a divine instruction. o nílò ìgbésẹ̀ lọ́gàn. supernatural change of story. ìyípadà láti ọ̀run. supernatural change of story. ìyípadà láti ọ̀run. demand a divine instruction. o nílò ìtọ́ni láti ọ̀run. from heaven. láti ọ̀run. mommy and daddy. mama àti bàbá. every change of story. gbogbo ìyípadà ọ̀tọ̀. we deliver on prompt response. ló máa fún mi èsì lọ́gọ́. to every prophetic word. fún gbogbo ọ̀rọ̀ tó wá láti ọ̀run. mọ́mí àti dáàdi. màmá àti bàbá. deuteronomy twenty eight from verse one. deuteronomy twenty eight from verse one. ìdí nìyẹn o gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ ọlọ́run. but reading the word of God. ọ̀rọ̀ ọlọ́run téèyàn ò bá mọ̀. any word of God you don't know. èèyàn ò lè gbádùn ẹ̀. you cannot enjoy it. sórí gbogbo ohun tó ń gbàdúrà fún. all the things you are praying for. a ti wà nù ọ̀rọ̀ ọlọ́run. that's reading the word of God. ó ní ìwọ yóò sin olúwa. you shall serve the lord your God. iye ọjọ́ rẹ ló and you shall days shall be fulfilled. iye ọjọ́ rẹ your day shall be fulfilled. iye ọjọ́ rẹ. your day shall be fulfilled. ló shall be fulfilled. Mommy and daddy. mọ́mí àti dáàdì. no good thing. kò sí ohun rere kan. will eat with whole. tó máa wá pẹ̀lú oyè oyè tí. will eat with whole. ló máa jẹ ní gbogbo. from day. láti day. láti ọ̀dọ̀ àwọn tó rìn déédéé. for those who are working righteously. no good thing. kò sí ohun rere. will it withhold. ló máa lè jẹ pẹ̀lú gbogbo. from those that walk uprightly. pẹ̀lú àwọn tó rìn dédé. before God. níwájú ọlọ́run. just walk uprightly. ẹ rìn dédé. no good thing. kò sí ohun rere. will it withhold. ló máa ló máa ló máa dì from you lẹ́wọ́ wa. work uprightly. ẹ di ẹ dìde. work uprightly. ẹ ṣiṣẹ́ ní ọ̀nà tí ọlọ́run. no good thing. ohun kan tó dáa. will it withhold. no kò kí sí tó bá dìbò. ẹ bá mi kà á màmá. appreciate it. It shall come to pass. It shall come to pass. If thou. Ìtì ìwọ. Shall hearken. Tó o farabale Diligently. bene Unto the voice of the Lord. Oh, ẹjọ́ ẹni tó bá bá mi lè ka Yorùbá kó pè mí láàárọ̀. Ẹnu àkàrí Yorùbá ṣe kọ́lá fáìlì. Àwọn màmá ò sí lórí aago. Ẹni tó bá bá mi lè ka Yorùbá. Ẹnu àkàrí Yorùbá. Tí ìwọ bá fi ara balẹ̀. yes. bẹ́ẹ̀ni. Hearken. Unto the voice of the Lord. Unto the voice of the Lord. Thy God. Thy God. To observe. To observe. And to do. To do. All his commandments. All his commandments. Which I command thee. Tí mo pàṣẹ fún yín lónìí. This day. Lónìí. That the Lord. The Lord. Thy God. Thy God. Will set thee. O ma only the God your God. Maleketaria. Yes, Lord. God. The Lord your God will set you. Olúwa Ọlọ́run yín yóò sún yín sílẹ̀ ó máa gbé ọ̀gá. we set you. bẹ́ẹ̀ni. on high. on high. above all nations. above all nations. of the earth. of the earth. and all these blessings. all these blessings. shall come on thee. ó máa wá sí ọ̀dọ̀ ẹ. and overtake thee. ó máa wá sí ọ̀dọ̀ ẹ. if thou. tó o bá lè. shall hearken. tó o bá lè. unto the voice. unto the voice. of the Lord. of the Lord. thy God. thy God. blessed. blessed shall thou be. Ìbùkún ni fún ẹ nínú ilé. In the city. Bẹ́ẹ̀ni. And blessed. Ìbùkún ni fún ẹ. Shall thou be. Bẹ́ẹ̀ni. In the field. Bẹ́ẹ̀ni. And blessed. Bẹ́ẹ̀ni. Shall be. Bẹ́ẹ̀ni. The fruit of thy body. Bẹ́ẹ̀ni. And the fruit. Bẹ́ẹ̀ni. Of thy ground. Bẹ́ẹ̀ni. And the fruit. Bẹ́ẹ̀ni. Of thy cattle. Bẹ́ẹ̀ni. And the increase. Masota. Of thy kind. That is. Lọ́sùmọ̀ sí wípé. Tí o bá lè farabalẹ̀. If you can be patient. Gbóhùn Ọlọ́run. Diligently hear the word of God. Tó o bá lè farabalẹ̀. You can diligently. Gbogbo nǹkan tó máa rí nìyẹn. That's everything you will see. Ẹyin màmá mi ẹ gbọ́. Mọ́nà sí ọ̀rọ̀ ọlọ́run yé. the word of God is alive. ọ̀rọ̀ ọlọ́run lágbára. ọ̀rọ̀ ọlọ́run yé àìkóni títí ayé. ọ̀rọ̀ ọlọ́run yé kálí bárabà sọ. ọ̀rọ̀ ọlọ́run lágbára. ọ̀rọ̀ ọlọ́run yé àìkóni títí ayé. àìkóni títí ayé. jáde. the word of God. is alive. the oh, word of God. is alive. the word of God. never die. the word of God is never there. Mommy and daddy. mọ́mí àti dáàdì. ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. one. I beg us with the mercy of God. where you are. the word of God. the word of God. ó yè. is alive. word of God. ó is powerful. word of God. àìkú is never dead. forever títí ayé. forever. títí ayé. forever. títí ayé. forever. ìdí nìyẹn. that's the reason why. mo bẹ̀ yín. I beg us. lórúkọ ọlọ́run. in the name of the lord. apostle. of apostle. ayọ̀délé. ayọ̀délé. babalọ́lá. babalọ́lá. wípé. that. ẹ̀jẹ̀ alágbára. let us be powerful. nínú ọlọ́run. in God. ẹ̀jẹ̀ alágbára. be mighty one. nínú agbára. in Christ. ẹ̀jẹ̀ alágbára. be mighty nínú ọlọ́run. in christ. ẹ alágbára. the mighty for one. nínú ọlọ́run. in christ. ẹ alágbára. the mighty for one. nínú ọlọ́run. in christ. ẹyin màmá. mothers. ẹ̀yin baba. fathers. ẹ̀yin ẹ̀gbọ́n. older ones. ẹ̀yin àbúrò. younger ones. mo bẹ̀ yín. I beg us. ní orúkọ lọ́wọ́. in the name of the lord. ìpè apostle, of apostle, ayọ̀délé. ayọ̀délé. babalọ́lá. babalọ́lá. ẹ jẹ́ a máa ka ọ̀rọ̀ lọ́wọ́. let's read in the word of God. olúwa sọ fún mi pé. the lord to our father. ẹ jẹ́ kí àwọn ọmọ mi. let my children. jẹ́ kó máa ka ọ̀rọ̀ mi. Let them read my word. Let them read my word. Let them read my word. Let them read my word. Let them read my word. Let them read my word. Abalajọ tí ọ̀rọ̀ Ọlọ́run wípé. The word of God of God say. Ọ̀rọ̀ rẹ. Your word. Ni mo pamọ́ sí àyà mi. It's what I have keep in my heart. Kí èmi má bàa ṣẹ̀ sí ọ. For me not to be uh, referred you. Mo jẹ́ ẹ̀ kabẹ̀ yẹn fún ẹ. Let me read that place to you. Ó ní ọmọ mi. He said. Ọmọ mi. My child. Ẹ bá mi ka John five one to four. John five one to four. John five one to four. John five one to four. Every change of story. Gbogbo ìyípadà ìtàn. We only deliver on prompt response. Yóò kún ọmọ ìgbésẹ̀ lọ́gán. To every prophetic word. Sí gbogbo ọ̀rọ̀ tó wá láti ọ̀run. Help mommy and daddy. Màmá àti bàbá. Mommy and daddy. Màmá àti bàbá. Delay response to any instruction. Ìgbésẹ̀ tí a ò bá tètè gbé. Can be costly. ó lè léwu. can be costly. ó lè léwu. olúwa sọ nǹkan kan fún mi. the lord told afara something today. nígbà tí mo dé houston. when he got to this houston. tí n bá rántí lé when he remembers today. mo máa ń ké ni. ìwé. torí pé àwọn èèyàn ni mo wò. afara was looking unto people. mi ò mi mi ò jókòó sóhun tọ́lọ́ sọ fún mi. he did not see what God told him. lónìí. today. lónìí. today. lónìí. today. lónìí. today. gbogbo ohun téèyàn ń wá. everything one is looking for. ìrọ̀rùn ni bàbá dé. you da came with ease. alebra kò skate aleba. bẹ́ẹ̀ni. yes. bẹ́ẹ̀ni. yes. ọ̀rọ̀ ọlọ́run yé. ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú ni. àìkú ní títí ayé. àìkú ní títí ayé. me, sir. Hear Faith is ability to take step. Ìgbàgbọ́ náà ni agbára láti gbé ìgbésẹ̀. Irrespective of any circumstances. Kò sí bí omi bá ṣe lè jẹ́. O ti ń gbàdúrà. You have been praying. Olúwa ní kí n sọ fún yín. The Lord said to tell you. Ẹ lọ gbé ìgbésẹ̀. Go and take a step. O lè má gbàdúrà bí mẹ́jọ. You pray in eight places. O lè má gbàdúrà bí mẹ́wàá. You pray in ten places. Ǹjẹ́ ohun tọ́lọ́run sọ fún ẹ? Is it what God telling you? Have you taken the step? Ṣé ti gbé ìgbésẹ̀? Tó o bá take a step. If you are not taking the step. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ o. Nothing has been happen. Kó o gbàdúrà ní ẹ mfm. you pray in mfm. kó gbàdúrà ní CSC. whether you pray in CSC. kó gbàdúrà ní redeem. whether you pray in redeem. kó gbàdúrà kérubù. whether I pray in kérubù. kó gbà ní four square. whether you pray in four square. kó gbà ní sẹlẹ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀. kó o lọ síbi gbogbo. go to anywhere. ohun tọ́lọ́run bá ti sọ fún ẹ. anything God tells you. tó o bá ṣe. if you don't do it. tó jẹ́ pé. that ìran ló kàn ń gbọ́ kiri. you're just hearing vision around. o ò lè dìde o. you cannot rise. it takes a prompt action. a nílò ìgbésẹ̀ lọ́gán. it takes a prompt action. o nílò ìgbésẹ̀ lọ́gán. it takes a prompt action. o nílò ìgbésẹ̀ lọ́gán. it takes a prompt action. o nílò ìgbésẹ̀ lọ́gán. it takes a prompt action. o nílò ìgbésẹ̀ lọ́gán. to get to where you are going. láti fi débi tí a lọ. so brethren what am I talking about? ara kí ni mò ń sọ. aládùúgbò pọ̀. there are many prayer lists. ṣùgbọ́n onígbésẹ̀ kéré. but there are less people that take steps. o ti fẹ́ dáṣẹ́ sílẹ̀. you want to establish a business. lọ gbé ìgbésẹ̀. one take steps. ayé ni mo sáà Kanda Brucia, Catalia. Rande Boriana Kaburia. Yes, Lord. Rene Musutari. Yes, Lord. Kadelia Makaba. Yes, Lord. Imbroduba Kapa. Yes, Lord. Leketeria. Yes, Lord. Marua Nekepa. Yes, Lord. Iketalia. Yes, Lord. Radaliaba. Yes, Lord. Elia Makaba. Yes, Lord. Retekebu. Yes, Lord. Indoliama. Yes, Lord. Ropalia. Yes, Lord. Edeliaba. Yes, Lord. Inkandaba. Yes, Lord. Redualaba. Yes, Lord. Makatelia. Yes, Lord. Imboragaba. Yes, Lord. Robualiaga. Yes, Lord. Radudegeba. Yes, Lord. Lord. Yes Lord. Yes, Lord. Rauli masa. Yes, Lord. Inasu teri. Yes, Lord. Yes Lord. Yes, Lord. Kadaliaba. Yes, Lord. Yes Lord. Yes, Lord. Eleba ruaka. Yes, Lord. Olúwa wí pé. The Lord said. Àníkẹ́ máa lọ gbégbèsè. Go and be taking step. Gbọ́ mi sà. Hear me sir. Nígbà tó bá mi sọ̀rọ̀. When he spoke to our father. Ayúzóre kábàlà bàbá kò skéta rí abahande bàbá kò skéta. Nígbà tó bá mi sọ̀rọ̀. When he spoke to our father nípa ìwọlẹ̀ rí kan. about this ministry. mo lọ gbàdúrà àbòrú ni. our father went to pray on aboro. ó lọmọ mi. he said mo fẹ́ ẹ nílùú ọba. I want to send you abroad. mo dẹ̀ gbé ìgbésẹ̀. and I far took steps. bákan náà nìwọ náà. so also you. ó sọ fún ẹ pé. he told you. ó ń bọ̀ lù ọba. you are coming abroad. nígbà tó dé lù ọba. when you got abroad. o gbé ìgbésẹ̀ mọ́. you didn't take step anymore. o béèrè lọ́wọ́ ẹ̀ mọ́. you didn't ask him anymore. o èèyàn ló ń bá sọ̀rọ̀. you are only looking up to man. o bá ọlọ́run sọ. you didn't speak to the Lord. all you need to do. ohun tí ẹ ní láti ṣe. olúwa kí ló kù kí n ṣe. the word is the for me to do. what step is remaining. the word are you talking to me to. yes lord. bẹ́ẹ̀ yes. nígbà tó bá rẹ̀ ṣe bẹ́ẹ̀. and when you do so. ọlọ́run tí kì í yí padà. the God I never change. ọlọ́run tí kì í da ẹ̀dá. the God I never betray one. ọlọ́run tí kì dojú tì ní. the God I never put one to shame. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. ẹ̀gbọ́n àti àbúrò. o da yan gawọ. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. ẹ̀ẹ́dẹ̀ rí pé. you see. ẹ̀ẹ́dẹ̀ rí pé. you see. ó dẹ̀ máa fún yín. will give you. ṣùgbọ́n. but. àdúrà láì sí ìgbésẹ̀. prayer without taking steps. ìgbàgbọ́ túmọ̀ sí ìgbésẹ̀. faith means to take steps. ẹ bá mi kà á. read it. John five from verse one, five, one to four. John five five one to four. after this. after this. there was a feast. bẹ́ẹ̀ni. of the Jews. bẹ́ẹ̀ni. and Jesus went up. Jésù sì lọ síbẹ̀. to Jerusalem. ó bá dé Jerusalem. now there. yes. at Jerusalem. Jerusalem. by the sheep. yes. market a pool. bẹ́ẹ̀ni. which is called. bẹ́ẹ̀ni. in the Hebrew tongue. yes. Bethsaida. Bethsaida. <laughs> having five porches. ẹ máa gbọ́ yes. in this. in this. lay a great multitude. àwọn ọ̀pọ̀ èrò ló wà níbẹ̀. Of important folk. Elia Makas. Of blind. Masse. Halt. Yes. Without, Mesa. Waiting for the moving of the water. Makato Liba. For an angel. Waiting for the moving of the water. Waiting for the moving of the water. Mommy, wọ́n dúró. If you wait, you'll be wasted. Yes waiting for the move of the water. Yes. For an angel. Angel. Went down. Down. At a certain season. At a certain season. Into the pool. Bẹ́ẹ̀ni. And troubles the water. He troubles the water. Whosoever. Ẹ máa gbọ́ o. Hear me. Ó ẹnikẹ́ni. Whosoever. Ẹnikẹ́ni. Whosoever. Ẹnikẹ́ni. Whosoever. Yes. Then first after. Toba bá Troubling the water. Yes. Stepped in. Stepped in. Was made whole. a yes. of whatsoever disease they had. oríṣiríṣi àìsàn. multiple eye sicknesses. ṣùgbọ́n tó o bá wọ bẹ̀. but if you don't tie it. tó o bá kọ́kọ́ gbègbèsẹ̀. if you don't first take step. rande barona zante libra eliadakato maruba ikasaida kurima senda yekatu. yes lord. ropa ikasaida hurime. yes lord. rekete kuparia. yes lord. reketu bredekete. yes lord. paliadakete. yes lord. yekekekeke. yes lord. yekekeke. yes lord. yekeke. yes lord. ìgbésẹ̀ òkè ó yẹ gbà. ó ṣàgbára. tó dàbí ti Jésù. ó ṣàgbára tó dàbí ti bàbá. Hmm. ó ṣàgbára tó dàbí ti Jésù. ságbára. kò ságbára tó dàbí ti Jésù. ti Jésù o. kò ságbára tó dàbí ti bàbá. kò ságbára tó dàbí ti Jésù. agbára agbára agbára tó jàgbára lọ. amen. amen. amen amen. mọ́mí àti dáàdì. mọ́mí àti dáàdì. ẹnikẹ́ni. anyone. tó bá kọ́kọ́ gbé ìgbésẹ̀. the first take the step. ẹnikẹ́ni. anybody. tó bá kọ́kọ́ gbé ìgbésẹ̀. the first take the step. yóò wọnú odò náà. shall enter the heat. yóò wọnú odò náà. shall enter the water. ẹnikẹ́ni. anyone. tó bá kọ́kọ́ gbé ìgbésẹ̀. the first take the step yóò wọnú odò náà. we first enter the water. yóò wọnú odò náà. we enter the water. mọ́mí àti dáàdì. mọ́mí àti dáàdì. yes. a certain man. ah was there. ó dúró. which had an infirmity. ó ní ó ní àrùn ẹ̀gbà bẹ́ẹ̀ ni. thirty-eight years. ó oh thirty-eight years of infirmity yes. when Jesus. bẹ́ẹ̀ saw him. kí ló wá sọ. and knew that he had been there. yes. a long time. a long time. he said unto he said unto him. bẹ́ẹ̀ will thou be made whole. ṣó o fẹ́ gba ìwòsàn. The important man answered. Bẹ́ẹ̀ni. Sir. Bẹ́ẹ̀ni. I have no man. oh, gbọ́ mi sà. Yẹ́mi sà. O ò léèyàn you have no man. ọlọ́run nìkan ló ní. God is the only one you are. Jésù ló dúró tiẹ̀. Jesus the one standing oh, by you. o bá Jésù yẹn sọ̀rọ̀. you not speak to that Jesus. èèyàn ló ń wá. you are speaking to man. èèyàn akọ́kọ́ ṣe tiẹ̀. man will first do their own. alẹ́ mọ̀ bọ̀ sọ̀dá. èèyàn kọ́kọ́ ṣe tiẹ̀. man will first do their own. èèyàn kọ́kọ́ ṣe tiẹ̀. man will first do their own. bẹ́ẹ̀ni èèyàn kọ́kọ́ ṣe tiẹ̀. they first do their own èyí ó kọ́kọ́ ṣe tiẹ̀. they first do their own. èyí ó kọ́kọ́ ṣe tiẹ̀. they first do their own. èyí ó kọ́kọ́ ṣe tiẹ̀. man first do their own. èyí ó kọ́kọ́ ṣe tiẹ̀. they first do their own. kí ni mò ń sọ láàárọ̀ what am I saying this morning. kí n tó wọnú bú àdúrà. before we go into prayer. gbé ìgbésẹ̀. take step. mọ́mì. mọ́mì. every instruction demand a dive. gbogbo ìtọ́nilá yẹn a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ wọnú rẹ̀. for maximum delivery. láti rí èrè tó pọ̀. for maximum delivery. láti rí everything they tell you to do do. ẹ ṣe o. do bring water. ẹ mú omi wá. bring water. ẹ mú omi wá. bring water. ẹ mú omi wá. tọ́wọ́n bá gbọ́ sí. if you did not hear to it. o máa tán ni. it will be finished. mọ́mí and daddy. màmá àti bàbá. a timely response. àwọn tí a bá dáhùn sí lọ́gàn. mọ́mí mama is very crucial. ó ṣe gbé ó ṣe gbé pàtàkì. delay response. ìgbésẹ̀ tí a ọba tètè gbé tí gbogbo ìtọ́ni tí ọlọ́run bá fún fún wa ó lè léwu. so what am I saying. kí ni bàbá ń sọ. what am I saying. kí ni mò sọ. ẹ ti gbọ́ àsọtẹ́lẹ̀. you have heard the prophecy. ohun tó kàn sọ ni pé. all you are just saying is. mo dẹ̀ ti gbọ́ rí o. I have heard it before. mo dẹ̀ ti gbọ́ rí o. and I have heard it before. no. rárá. lọ gbé ìgbésẹ̀. go and take step. ìgbésẹ̀ tó o bá gbé. any step you did not take. mo tún sọ fún ẹ láàrẹ kó o gbàdúrà csc. you pray csc. kó o gbà rìdíìmù. you pray rìdíìmù. kó o gbà lẹ́mẹ̀fẹ̀. you pray lẹ́mẹ̀fẹ̀. kó o gbà wínà. you pray wínà. kó o gbà four square. you pray four square. kó o gbà nsẹ̀lẹ̀. wọ́n láì pray nsẹ̀lẹ̀. kó o gbà nkérubù. wọ́n láì pray nkérubù. kó o gbà dípàlà. wọ́n láì pray dípàlà. kó o gbà ní ayọ̀ wọ́n láì pray it anywhere. ibikíbi tó o bá ti gbà. anywhere you pray. if you refuse to take step. tí ẹ bá rí kọ láti gbé ìgbésẹ̀. forget it. ẹ gbàgbé ẹ. forget it. ẹ gbàgbé ẹ. forget it. ẹ gbàgbé ẹ. because miracle. ìyanu. miracle. ìyanu. is the act of God. ó jẹ́ ìfarahàn ọlọ́run. provoked by the step of men. tó ṣe tó wá nípa ìgbésí àwọn ènìyàn. miracle are the acts of God. iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu jẹ́ iṣẹ́ ohun ti ọlọ́run. provoked by the by the faith of men. tí ó wá pẹ̀lú ìgbàgbọ́ àwọn ènìyàn. mo sọ fún màmá yẹn. àfa tó dá mọ́dà. olúwa ní kẹ́ mú ẹ̀jẹ̀ jésù. lọ́sàn-án drink that blood. yẹn mú. she drank it. ó wá padà lọ. àwọn ń bá. doctor doctor check mi ẹ wò mí nígbà tó wò wọ́n ní lò doctor ní kò ní fibroid doctor ṣe ni mo fibroid lomi ni ìwọ sọ mi bò àní kí lélẹ́yìí you say what is this maro de kepa mo gbàdúrà mi sẹ́wọ̀n. I pray I far pray that word. mo ní olúwa wípé. the lord said. àní wọn ò ní gbaṣẹ́ ìdánwò. that they will not take this business from me lónìí today. ọlọ́run ra ṣẹ́ ìfún. God bought that company for them. o ti rí èmi náà. you see our father now. ọlọ́run sọ fún mi pé. lord told him. alógo cathedral ni. he is a glorious cathedral. ogo cathedral. amen. pé ìwọ lè rí anywhere tó bá ti gbinlẹ̀. anywhere lè rí kan planted. cathedral. amen. cathedral. amen. cathedral. amen. cathedral. amen. cathedral. amen. cathedral. amen. cathedral. amen. ẹyin màmá mi. my mother. ẹyin bàbá mi. my father. kí lọ́lọ́run ti bá yín sọ. what has God spoken to you about? go and take steps. ó ní mi ò ní ara. he said I have no one. ara ò ní gbé ẹ dìde. one man men will not raise ó ní mi ò lẹ́nìyàn. I have nobody. tó máa gbé mi wọnú omi. that will take me to this water. Jésù dẹ̀ dúró sẹ́gbẹ́. and Jesus is standing by her. Jésù dúró sẹ́gbẹ́ tiẹ̀ náà. just standing by you too. bá a sọ̀rọ̀ lórí iṣẹ́ yẹn. victory upon that wall. bá a sọ̀rọ̀ lórí ìgbéyàwó. victory upon that marriage. bá a sọ̀rọ̀ lórí ọkọ. victory upon that child. bá a sọ̀rọ̀ lórí àgọ́ ara rẹ̀. victory upon your body. ìwọ kò ní kú ikú kankan. you shall not die. bí kò ṣe yíyè. but live. ká lè máa ròyìn iṣẹ́ olúwa. for you to read the word of God. bọ́ọ̀rọ̀ olúwa àìsàn tó wà lára èmi àti ẹ darkness in you are no godliness in a move Amen. ní iná mú son. amen. In mú dànù. amen. In mú dànù. amen. In mú dànù. amen. In mú dànù. amen. In mú dànù. amen. In mú dànù. amen. mọ́mí. mọ́mí your prosperity will be determined by you. ọ̀rọ̀ wa yóò jẹ́ nípa ti wa ni. it will not be determined by God. kò ní wá nípa ti ọlọ́run. mọ́mí and dadi. màmá àti bàbá. the biggest problem today is money. ìṣòro tó tóbi jù láwọn ní ayé ọ̀rọ̀. but if you can take steps. mo ti wá lè gbé ìgbésẹ̀. you will get that money. a ó rí owó yẹn. faith is ability to take steps. ìgbàgbọ́ náà ní ẹ̀bí ẹ̀yìn láti gbé ìgbésẹ̀. irrespective of the circumstances. kò sí bó ṣe lè jẹ́. mọ́mí and dadi. màmá àti bàbá. faith is doing what you have to what you have discovered. ìgbàgbọ́ náà ní ká ṣe ohun tí a ti rí. not just to talk what you have discovered. kì faith is to do what you have discovered. ìgbàgbọ́ náà ni láti ṣe ohun tí a ti mọ̀ báyìí. faith is to do what you have discovered. òun náà ni láti ṣe ohun tí a mọ̀. for example if you are not a tither you don't have faith in God. tí èèmọ̀ kí ìdámẹ́wàá kò kí kò jí ó lóòótọ́ sí lọ́rùn. láàárọ̀ yìí nísìnyí òní gbogbo èní ọjọ́ rẹ wa ni. days are day of covenant day of offering. o nígbàgbọ́ ló ṣe ń dá ọrẹ yẹn. you don't have faith that's why you don't pay that offering. lórúkọ jésù twenty dollar ò ní ṣàgbá. amen. mo ní twenty dollar ò ní ṣàgbá. amen. thirty dollar ò ní ṣàgbá. amen. fifty dollar ò ní ṣàgbá. amen. Amen. o nígbàgbọ́ ni. you have no faith. ẹlòmíì ó ṣe ara meat pie. bóyá ṣe báyìí meat pie. òun ra mi dona. yóò bá mi dona. twenty dollar. twenty dollar. kí ló dé tó yẹ pé nígbà bá di ọrẹ. why is that when you get suffering. a máa rú ẹ lójú. you be get you difficult for you. torí pé wà ń bẹ̀ fún ẹ. but there is something there for you. kí ló dé tó yẹ pé nígbà bá di ìdá mẹ́wàá. why is it that when you get to time. ìyẹn máa sábà yìí be running around. There's something there for you. There's something there. Something is there for you. Something is there for you. My mother. My father. Older one. Younger one. Afa told us. Hear me, sir. Afa said it yesterday. Truth is bitter at the first instant. Òtún ọ̀rọ̀ máa ń kọ́kọ́ korò but you will later go back to it. ṣùgbọ́n a ó padà lọ sí it may be bitter. ó lè kọ́kọ́ korò. you will later go back to those a ó padà rí i wípé ó dáa. mommy and daddy. màmá àti bàbá. faith is doing what you have discovered. ìgbàgbọ́ náà nìkan ti ṣe ohun tí a ti rí. not to talk what you have. kò kí n ṣe láti sọ̀rọ̀ ohun tí a ti rí. ohun tí a ti rí. I am a victim of that thing. ìwà wa jẹ́ ẹni tó ti ṣe àṣìṣe God was showing me well. ọlọ́run fi ọ̀rọ̀ hàn bàbá. mo dẹ̀ mójú kúrò mi. and but when he left when our father Jeremiah had the understanding. He said God give me one more grace. because mommy àti dáàdì. Mọ́mí and daddy. mommy àti dáàdì. Mọ́mí and daddy. Díẹ̀ sọ kìnnì kan. Let me tell you one thing. Díẹ̀ sọ kìnnì kan. Let me tell you one thing. Mọ́mí díẹ̀ sọ kìnnì kan. Let me tell you one thing. Please. Ẹ jọ. When you believe God you will give quality offering. Tí ẹ bá gbàgbọ́ nínú Ọlọ́run ẹ ó fún ní ọrẹ tó dáa. Mo sọ fún yín lánàá mo ní tó máa ti ń dá ọrẹ níbì kan. if they are paying tight somewhere. jọ má complain. don't complain. ẹ wo wo wo wo. ta money money money. mọ́mì. mọ́mì. Mommy, Mommy. Money is what they used to do the work of God. If you don't have, Master, don't run. So Tell God. It's in my heart. God. tó o bá dẹ̀ jọ̀ǹda fún mi. you can grant it to me. màá ṣe fún ẹ I will do it for you. Jésù máa ṣe fún ẹ. that Jesus I will do it for you. o mọ̀ pé mi ò ní ṣahun sí ẹ. you know I will not be greedy to you. o mọ̀ pé mi ò ní ṣahun. you know I will not be stingy to you. kó wá lọ sórí eku. I go your name. kó o ní ọlọ́run. I say God. ọwọ́ mi gbófo lónìí. my hand is empty today. mo lè sọ nǹkan tó pọ̀ fún ẹ. I will give you many things. ọjọ́ kan wà. there was a day. nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. when I just started working. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. he just started working. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. he just started working. ó wá di yọ sátidé. and it was a Saturday. mo wá no mo dé láti ọ́fíìsì níjọ́ níjọ friday. my father came back from office on friday. mo ti gbowó wálé. he has brought money home. wọ́n sọ fún gbogbo ara lé mi. he was telling his whole family. pé ọ̀la na tomorrow. a máa ní colour television. we have color television. ní ọ̀la tomorrow. a máa ní fídíò. we have video. nígbà yẹn fídíò video sí tele àti color television. and color television. video àti color television. video and color television. ó ṣe ó ṣe ó ṣe wọ́n gbà was it expensive then. mo bá lọ sóòrù lálẹ́. my father went to visit at night. ma dé kábàlíà wọ́n bá pe ọrẹ. they now call the offering. wọ́n bá kó gbogbo ẹ lẹ. and father dropped everything. wọ́n wá ń retí látàárọ̀. they were expecting this morning. wọ́n retí lọ́sàn-án. they were expecting in the afternoon. wọ́n retí ìrọ̀lẹ́. expecting in the evening. video fẹ́ dé. video was almost here. video fẹ́ dé. our father was telling video was video coming. video fẹ́ dé. video was coming. ṣùgbọ́n mò ń ké. my father where. mo gba ọlọ́run gbọ́. he believed God. mo jùlẹ̀. and dropped it. iwájú ọlọ́run wà. in front of the lord. oṣù tó máa tẹ̀lé. the next month. ọlọ́run pààrọ̀ iṣẹ́ mi. God changed our father's job. God changed it. ó gave our father his salary times five salary. times five of that salary. torí pé mo gbàgbọ́. because they believe. ká ní fídíò yẹn ni mo wù. if i find was looking for that just at that video. Video yẹn náà ni màá jókòó sí. that's that video you would have stayed with. Video yẹn náà ni màá jókòó sí. is that video you would have stayed with. television yẹn náà ni màá jókòó sí. is that television you would have stayed with. ṣùgbọ́n mo gba ọlọ́run gbọ́. he believes in God. what am I saying. kí ni mo sọ. anything tọ́lọ́run bá fi sí ẹ náà. whatever God puts in your heart. tó bá ní kó lọ máa ta rice. if you tell you to go and sell rice. jọ máa ta rice. please go and sell it. tó bá ní sórí ọrẹ tó bá fún ọlọ́run. any offering you give to God. kì í ṣe pọ́lọ́run máa dá owó padà fún ẹ. God will give you back money idea lọ́lọ́run máa fún ẹ padà. the idea I will give unto you. tó o bá fún ní irúgbìn. he will give him a seed. o tó o bá san ìdámẹ́wàá. you pay your tithe. ó máa ṣí fèrèsé ọ̀run. he open the world for the fruits of heaven. fèrèsé ọ̀run is the idea. heaven is not his idea. my son go like this. bàbá mi lọ báyìí. my daughter go like this. ọmọ mi lọ báyìí. my go like this. ọmọ mi lọ báyìí. adé fọ̀nà and he'll show you that way. and you will see. you become wealthy. a wealthy person. wealthy person. a wealthy person. that cannot be called hidden. a wealthy person. that cannot be put behind. a wealthy person. that the world will always look at the top. ọlọ́rọ̀. while the world person. that the world will always see. ọlọ́rọ̀. a wealthy person. that the world will give glory to. ẹgbọ́n mi ẹ̀yin mother. ẹgbọ́n mi ẹ̀yin father. ẹgbọ́n mi ẹ̀yin ẹ̀gbọ́n. one. Hear me, younger one. Ẹ gbọ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n. Hear me, older one. Ẹ gbọ́ mi ẹ̀yin àbúrò. Hear me, younger one. Mo bẹ̀ yín. I beg you to. Láàárọ̀ yìí. This morning. Mọ́mi. Mọ́mi. Mọ́mi. Mọ́mi. Mọ́mi. Mọ́mi. Always give quality offering. Ẹ jẹ́ àwọn fífọ́ ọrẹ tó dáa. Jẹ́ sọ fún ẹ. Let me tell you. Of what you offer you will never suffer. Ohun tí a bá fi fún ní àwọn olè fi jẹ ya. sọ fún ẹ. Let me tell you. Jẹ́ sọ fún ẹ. Let me tell you lọ gbé ìgbésẹ. go and take step. lọ da iṣẹ́ yẹn sílẹ̀. go and establish that work. lọ da iṣẹ́ yẹn sílẹ̀. go and establish that job. lọ da okòwò yẹn sílẹ̀. go and establish that business. lack of faith is a sin. àìnígbàgbọ́ jẹ́ ẹ̀ṣẹ̀. begging cannot make you out of poverty. iye tọrọ jẹ o lè mú wa kúrò nínú òṣì. receiving cannot make you out of poverty. gbígbà ni o lè mú wa kúrò nínú òṣì. it is giving that will take you out of poverty. ìfífúnni ló wa mú wa jáde kúrò nínú òṣì. bíbélì sọ wípé. bible say. it is better to it is blessed to give than to receive. ó dára láti máa fi fúnni ju láti máa rí gbà lọ. it is blessed to give than to receive. ó dára láti máa fi fúnni ju láti máa rí gbà lọ. mo bẹ̀ ọ́. I beg ọ́. ẹ̀yin ènìyàn mi. my people. ẹ̀yin ènìyàn mi. my people. ẹ̀yin ènìyàn mi. my people. ẹ̀yin ènìyàn mi èèyàn mi. my people. o mọ tọ́lọ́hún sọ ni. you know what God said. only wealth of the sinner will be converted to us. ọ̀rọ̀ àwọn kẹfìrí la ó fi fún wa. proverbs thirteen verse twenty-two. proverbs thirteen verse twenty-two. wealth of the sinners. ẹ̀wọ̀ àwọn kẹfìrí. wealth wealth. ẹ̀ ọ̀rọ̀ of the sinner. àwọn ẹlẹ́ṣẹ̀. that will be converted to Rome. ní a ó fi fún wa. ẹ jẹ́ ká máa sin ọlọ́run. let us be serving the lord. ẹ jẹ́ ká máa jèrè ọkàn. let us be serving him. ẹ jẹ́ ajáde fún ṣẹ́ ọlọ́run. let us go after evangelism for God. má sọ pé kí ló ń sọ yìí. don't say what I dey say. má kàn jókòó sílé. don't just sit down at home. gba flyer. take a flyer. lọ máa pín prayer line. go and be sharing the prayer line. design flyer.